بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ ọjọ́ òní alẹ́ ọjọ́ òní ni alẹ́ ọjọ́ júmọ́à alẹ́ ọjọ́ júmọ́à déètì òní ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n twenty nine oṣù kẹwàá oṣù shawal ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa eléyìí tí mo pe àkọlé rẹ̀ ní ìsìláàmù súfí onítọ̀ríkọ̀ àti ìsìláàmù onítíátà jọra wọn ìsìláàmù súfí onítọ̀ríkọ̀ àti ìsìláàmù onítíátà ó jọra wọn. ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀yin tí ẹ mọ pàtàkì òdodo ẹ̀yin tí ẹ ṣetán láti tẹ́tí gbọ́ òdodo òdodo ọ̀rọ̀ ni àkọlé yìí ń pè wá sí ìsìláàmù sùfí onítọ̀ríkọ̀ àti ìsìláàmù ní ó jọra wọn tọ́ ẹ jẹ́ ká bọ́ sí inú ọ̀rọ̀ láì dé ìnàpẹnu. nínú àwọn ìtọ́kasí nínú àwọn ẹ̀rí tí ó ń jẹ́ ká mọ̀ wípé ìsìláàmù sufi onítọ̀rí ikọ̀ àti ìsìláàmù onítíátà pé ó jọra wọn ẹ̀rí àkọ́kọ́ òun ni pé mùsùlùmí oníbídíà bíi onísúfí ló máa ń jẹ́ mùsùlùmí onítíátà. ta ló lè dìbọ́ǹkì ohun tí mo sọ ohun nínú yín. ẹ lè rí mùsùlùmí onísùnà kan kó jẹ́ onítíátà. tí bá ń pera rẹ̀ ní àáfàá súnà onítíátà ara tíátà náà ni. bí ẹnìkan bá ń pèrè ẹ̀ ní àáfàá súnà onítíátà ara tíátà náà ni ó ti sọ orúkọ yẹn di tíátà nìyẹn. ẹ lè rí ẹnìkan tọ́ka sí fún wa wípé ahálù súnà ni tó dá ìsìláàmù mọ̀ nínú tírà tó dá ìsìláàmù mọ̀ nínú tírà fún ara rẹ̀ kẹ́ ẹ bá níbi iṣẹ́ tíátà iṣẹ́ fíìmù ẹ̀ lè bá níbẹ̀. àwọn tí a máa ń bá nínú iṣẹ́ tíátà yálà wọ́n pera wọn ní àáfàá ni ìyálà wọn láwọn kì í ṣe àáfàá ni ẹ wù wọ́n dáadáa oníbíbíà ni wọ́n máa jẹ́ oníbíbíà ni wọ́n máa jẹ́ ọmọ ọ̀jọ́ oníbíbíà ni wọ́n máa jẹ́ ló fi já sí wípé tí wọ́n bá sọ pé mùsùlùmí kan o. onítíátà ni kò ní jẹ́ alùsùnà aláwọ̀ ti ṣàánú alùsùnà àti kékeré wa àti àgbà wa ó ti ṣàánú wa débi pé kò sí onísùnà kan tí ó yà síbi iṣẹ́ tíátà kò sí. Si ẹ kúkú mọ àwọn tí wọ́n ń ṣe tíátà ẹ bá mi kọ orúkọ ẹni tó bá jẹ́ alùsùnà nínú wọn ẹ bá mi kọ sórí comment pé lágbájá ọmọ lágbájá o alùsùnà ni ó sì ń ṣe tíátà ẹ mi kọ ọbẹ̀ ká wá tọpinpin rẹ̀ ká fún yín lábọ̀. àwọn mùsùlùmí oníbídíà àtàwọn kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn ìbọ̀rìṣà àwọn ni wọ́n máa jẹ́ tíìmù àwọn náà máa jẹ́ tíìmù tàbí cast àbí kí náà máa pera wọn àwọn náà máa jẹ́ olùṣiṣẹ́ fíìmù àwọn náà máa ń jẹ́ onítíátà adúpẹ́ fún àlọ́ọ̀ àwa àlùsùnà ọpẹ́ ẹ̀wò sì ní bàjẹ́ ayin àlọ́ọ̀ ẹ̀yìn wa náà sì ní bàjẹ́. ẹ lè ẹ́và rí àlùsùnà kan nínú àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí onítíátà tẹ́ bá bi wọ́n léèrè pé gúrúùpù wo ni wọ́n bìlọ́ǹgì sí nàmbà wán gúrúùpù tí wọ́n kọ́ dákọ kò ní súfí wọ́n rò ní súfí làwọn wọ́n lè ní Eh, kọ̀dìríyà làwọn tàbí ṣàbẹ̀níyà tàbí tìjàníyà làwọn. èyí tí ọba sì dákọ kọ̀dìríyà tìjàníyà ṣàbẹ̀níyà yóò sì dárúkọ pé à nasfati làwọn máa ń lọ kọ̀ríìbù ni ìjọ tàwọn eh, ogúnṣẹ́ níjọ tàwọn ṣẹ̀rífù dín níjọ tàwọn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ìjọ tó já sí wípé oníbídíà la mọ̀ wọ́n sí nítorí náà ìsìláàmù mùsùlùmí oníbídíà ìsìláàmù onísúfí àti ìsìláàmù onítíátà. wọ́n jọra wọn ìyẹn jẹ́ kókó àkọ́kọ́. kókó ẹlẹ́ẹ̀kejì ìgbàgbọ́ gbogbo ẹ̀sìn ni ẹ̀sìn Allah ni ìgbàgbọ́ súfí onítọ̀ríkọ̀ àti onítíátà. ọ̀nà kejì tí súfí onítọ̀ríkọ̀ tí ìsìláàmù súfí onítọ̀ríkọ̀ àti ìsìláàmù onítíátà gbàjọra wọn ni wípé ìgbàgbọ́ gbogbo ẹ̀sìn ni ẹ̀sìn Allah ní ìgbàgbọ́ súfì onítọ̀ríkọ àti onítíátà àlàyé rẹ̀ nìyí ìgbàgbọ́ súfì onítọ̀ríkọ dúró sórí pé ọlọ́run kan ò ni gbogbo àwọn ènìyàn ń sìn ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. ohun tí gbàgbọ́ yìí kọ̀ tó dúró lé nìyẹn èyí náà ni ìgbàgbọ́ gbogbo tíátà torí pé ẹ̀sìn kan kò wọ tíátà ló fi jẹ́ pé ẹni tí ó ń pe ara rẹ̀ ní mùsùlùmí wọn á ní kó pera rẹ̀ ní. Ni kìrìsìtẹ́nì kó sì ṣe iṣẹ́ kìrìsìtẹ́nì nínú tíátà. kò sì gbọ́dọ̀ má ṣe é bẹ́ẹ̀ náà ni ẹni tó ń pèrè ẹni ní mùsùlùmí wọn á ní kó ṣe iṣẹ́ abọ̀rìṣà iṣẹ́ babaláwo. bí abọ̀rìṣà ṣe máa ń bọ̀rìṣà gẹ́lẹ́ bí babaláwo ṣe máa ń ṣe gẹ́lẹ́ ìbá sì jẹ́ onífá wọ́n lè ní kó ṣe oògùn látàáyé ẹni tó pèrè mùsùlùmí ó lè já sí pé òun ni ó ṣe oògùn látàáyé ó lè já sí pé òun ló máa ṣe ṣàǹgbòó olójú orógbó kódà wọ́n lè ní kí ẹni tó jẹ́ mùsùlùmí tó pèrè ẹ̀ mùsùlùmí kó ṣe èṣù ọ̀dàrà ògiri òkò ó ń lé oríta. ìsìláàmù mọ̀lẹ́sìn tèmi kò dénú fíìmù fíìmù wọn kì í rẹkọgnáìsì ẹ̀sìn tí actor ń ṣe lọ́dọ̀ ara rẹ̀. ohun tí wọ́n bá fẹ́ kó ṣe òní ó gba ìdánilẹ́kọ̀ọ́ lé lórí. ló fi já sí wípé ẹni tọpọlọ rẹ̀ ò yẹ wọn ò ní kó ṣe èṣe wèrè inú fíìmù yóò sì ṣe ẹni tí kìí ṣe àjẹ́ wọn ò ní kó ṣe ìṣe àjẹ́ nínú fíìmù ó sì di dandan kó ṣe ìbá àpẹẹrẹ ẹ̀ mùsùlùmí ìbá àpẹẹrẹ ẹ̀ kìrìsìtẹ́nì ẹni tó sì jẹ́ babaláwo wọ́n lè ní kó ṣe kó ṣe bí àfáà nínú fíìmù. so ìlànà fíìmù ìlànà tíátà kò fààyè gba pé ẹ̀sìn kan lẹ̀sìn tèmi rárá o bẹ́ẹ̀ náà ni ìlànà súfì onítọ̀ríkọ̀ èyí tó já sí wípé àwọn gbà wípé gbogbo ẹ̀sìn ni ẹ̀sìn Allah ó bá jẹ́ mùsùlùmí ó bá jẹ́ kìrìsìtẹ́nì ó bá jẹ́ yẹ̀húdí abọ̀rìṣà kò sí yàtọ̀ wọn a ní. Ni ọlọ́run kan náà ni àjọ ń sìn ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni à ń gbà á sì ni. nígbà kan wọ́n ṣe fíìmù kan lórí ẹ̀ ẹ̀yin tí ẹ bá ti wo fíìmù yẹn rí ẹ máa jẹ́rìí sí ohun tí mo sọ yìí. wọ́n fẹ́ nìkan ṣe àáfàá wọ́n fẹ́ nìkan ṣe babaláwo. àáfàá wa pé ọmọ lọ́wọ́ babaláwo àáfàá wa wà nípò tálíkà nínú fíìmù ó tálíkà débi pé àti òun àtìyàwó rẹ̀ wọn ò lè rí ọwọ́ tìbọnú àti kó dá sí wípé àwọn nǹkan ètùtù tí babaláwo àna rẹ̀ gbà lọ́wọ́ àwọn ènìyàn nínú ẹ̀ náà ni àáfàá àti ẹlẹ́hà yóò ti jẹ oúnjẹ àárọ̀ yóò ti jẹ oúnjẹ ọ̀sán yóò ti jẹ oúnjẹ alẹ́. báyìí ni àwọn méjèèjì ṣe lo ìgbésí ayé wọn títí wọ́n fi kú ọjọ́ ikú wọn sì bọ́ sí ọjọ́ kan náà wọ́n wá fẹ́ gbé babaláwo wọ àwọn àwọn babaláwo ẹgbẹ́ rẹ̀ wọ́n fẹ́ sìn wọ́n fẹ́ gbé wọnú ilẹ̀ ilẹ̀kọ̀ àwọn mùsùlùmí àwọn náà fẹ́ sìn àfáà ilẹ̀kọ̀ nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n lọ mú ọ̀pẹ̀lẹ̀ babaláwo wọ́n fi sí gbáàyà àfáà wọ́n mú tẹ̀sùbá àfáà wọ́n mú sí ìgbáàyà babaláwo lọ́gán ni àwọn òkú ìbá fúyẹ́ gẹ́ẹ́ bí orí gbígbẹ ìgbà náà ni wọ́n tó rí babaláwo sin ìgbà náà ni wọ́n tó rí àáfàá sin kí nìyẹn túmọ̀ sí ó túmọ̀ sí pé gbogbo ẹ̀sìn ni ẹ̀sìn ni ẹ̀sìn ọlọ́run nínú fíìmù ẹni tó wá ṣe babaláwo yìí mùsùlùmí ló pera rẹ̀ ẹni tó ṣe mùsùlùmí yìí ẹlẹ́sìn ìbọ̀rìṣà ni báwọn ṣe máa da gbogbo ẹ̀ pọ̀ nìyẹn. so níwọ̀n àgbà tó ti wá já sí pé nínú ìròrí àwọn onísúfì òǹtọ̀rí kọ̀ òun náà ni wípé fàkúlù sáàjìdín àwọ̀ ábìdín lè fàkúlù ábìdín àwọ̀ sáàjìdín lè gbẹ́rì láìfi zọ́hìrì fama abada wala sajada illa lillahi ta'ala huwa alimutajalli fi tilka alibas. Al nínú ìgbàgbọ́ àwọn onítọ̀rí kọ̀ òun ni mo kà jáde yẹn gẹ́gẹ́ bó sì wà nínú tírà Jawarul Maani tó sọ wípé tíṣéwù ahmed atijani sọ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ wípé nítorí náà gbogbo olùjọ́sìn gbogbo olùforíkanlẹ̀ fún nǹkan míì lẹ́yìn àlọ́ọ̀ tá a fojú rí kedere báyìí kò jọ́sìn kò sì foríkanlẹ̀ fún ẹlòmíì bí kò sì fún àlọ́ọ̀ torí pé àlọ́ọ̀ náà ló wá ní àwòrán Ògún òun ló wá ní àwòrán Ṣàngó òun ló wá ní àwòrán Èṣù òun ló wá ní àwòrán Ọbàtálá òun ló wá láwòrán ifá òun ló wá láwòrán ọ̀sanyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so níwọ̀n àgbà tó ti wá já sí pé ìlànà fíìmù náà ni wípé ẹ̀sìn kan ò wọbẹ̀ ẹ̀sìn tó o bá ń gbé bọ̀ wà pọ́kẹ̀tì ẹ̀ ni wàá dè mọ́nu wàá dè mọ́nu àpò rẹ ni ẹ̀sìn tí fíìmù bá gbélé ọ lọ́wọ́ pé kó o ṣe lọ gbọ́dọ̀ ṣe. nínú ìgbà tó bá ti já sí pé ó fẹ́ ṣe tíátà ó di méjì nínú ọ̀nà tí ìsìláàmù súfì onítọ̀ríkọ̀ àti súfì àti onítíátà gbàjọ ara wọn. ìkẹta ìfàyègbà gbogbo ìbàjẹ́ lórúkọ sùfíyà àti tíátà ó tún mú kí ìsìláàmù súfì onítọ̀ríkọ̀ àti onítíátà kí wọ́n jọjọra wọn kí ni àlàyé tí ń bẹ lábẹ́ eléyìí àlàyé ẹ̀ ni wípé súfíyà àsòfíyà tàbí àtàsọ́wúfù ó fàyè gba gbogbo ìwà ìbàjẹ́ lábẹ́ kọ́nsẹ́pìtì méjì kan lábẹ́ ìròrí méjì kan ìròrí àkọ́kọ́ oní ń pè ní àlẹ́ẹ́límù àlìbàtìní àlẹ́ẹ́límù àlìbàtìní ìmọ̀ bàtìní lọ́dọ̀ wọn ìmọ̀ bàtìní ó ní ìmọ̀ tí ò sí nínú tírà. tó ga sí pé inú agbárí àwọn èèyàn ló wà. ìtumọ̀ kejì fún mọ̀bàtì ní òun náà ní ìmọ̀ tó dá sí wípé ọ̀tọ̀ ni tó wà nù tírà ọ̀tọ̀ ni táwọn ó sọ pé ó jẹ́ ìmọ̀ tí ó sì tako ètò wà nù tírà. so lábẹ́ kọ́nsẹ́pìtì ìmọ̀ bàtì ní ìlànà súfí ó fàyè gba gbogbo ìbàjẹ́ lórúkọ sùfíà bákan náà làwọn onísúfí wọ́n tún ní ohun tẹ́ ń pè ní ilimule hakiko ilimule hakiko ìmọ̀ pàápàá wọn á ní ọ̀tọ̀ nímọ̀ sẹ̀ríà ọ̀tọ̀ nímọ̀ pàápàá wọn á ní ìmọ̀ sẹ̀ríà Oni ní ìmọ̀ tánàbì mú wá àmọ́ ìmọ̀ pàápàá ó ní ìmọ̀ tí àwọn ṣéwù tọ̀rí kọ̀ mú wá àbálà àbábọ̀ ni wípé ìmọ̀ àtìkọ̀ yìí ìmọ̀ lòdì sí ìmọ̀ ṣẹ̀ríà so àpapọ̀ ìmọ̀ bàtìní àti ìmọ̀ àkíkọ̀ lọ́dọ̀ Súfí yóò wá máa ṣe àwọn nǹkan ìwọ̀ yóò máa ṣe ní ẹ̀tọ́ gọ́ọ̀yà rẹ̀ nìyẹn ògóńgórí ẹ̀ nìyẹn ìmọ̀ bàtìní àti ìmọ̀ àfíkọ̀ lójú ọ̀nà àwọn oníṣúfí yóò máa ṣe àràámù ọlọ́run ní halal. nígbà náà lẹ́ẹ̀mọ́ rí tí wọ́n mọ̀ sọ pé ṣéwù kan oni ní ara igi ọ̀pẹ tá a ti ń mú ẹmu tá a ti ń mú epo torí náà kò sí ní tó sọ epo di hàlálì tí ó wàá sọ ẹmu di hàrọ́ọ̀mù nínú ìmọ̀ bàtìní ló ti pàdé èyí àti nínú ìmọ̀ àkíkọ̀ Bẹ́ẹ̀ náà ni kí wọ́n sọ zìnà kí wọ́n sọ di ẹ̀tọ́ gbogbo ohun tí ń jẹ́ ìwà ìbàjẹ́ pátá lórúkọ tàsọ́wúfù wọ́n á gbé wọlé lábẹ́ kọ́nsẹ́pì elimu bàtìní àti elimu lẹ́hàkìkọ̀. ní ti àwọn onítíátà ẹ̀wẹ̀ gbogbo wa náà la fojú rí ti àwọn tíátà wípé lórúkọ pé tíátà làwọn ń ṣe gbogbo ohun tí ń jẹ́ haramu nínú tíátà wọ́n sọ di halali gbogbo ohun tí ń jẹ́ haramu pátá wọ́n sọ di kí ni halali nínú tíátà nínú tíátà lẹ́sìn máa rí tí wọ́n ti yan ọkùnrin ọlọ́kùnrin fún obìnrin olóbìnrin pé kí wọ́n play róòlù tọkọtìyàwó nínú tíátà lẹ́ẹ̀tì máa rí ọkùnrin ọlọ́kùnrin àti obìnrin olóbìnrin tí wọ́n ti play róòlù alágbèrè nínú tíátà lẹ́ẹ̀tì rí ẹni tí wọ́n yàn pé kó play róòlù ọ̀mùtí so lábẹ́ pé tíátà làwọn ń ṣe wọ́n sọ àwọn ìbàjẹ́ di ẹ̀tọ́ gẹ́gẹ́ bí oníṣúfì náà ṣe sọ àwọn ìbàjẹ́ di ẹ̀tọ́ lábẹ́ elimu batini àti elimu lehakiko tẹ̀síwárí wípé ìsìláàmù súfì onítọ̀ríkọ̀ àti mùsùlùmí onítíátà tàbí àti onítíátà ṣe rí pé ó jọra wọn. lójúkorojú báyìí ni wọ́n ti gbé kámẹ́rà sí àwọn èèyàn pé ó yá ẹ máa rúnra yín mọ́lẹ̀ ẹ máa rúnra yín mọ́lẹ̀ bí tọkọtìyàwó ṣe máa ń ṣe wọ́n sì máa rúnra wọn mọ́lẹ̀ báwo ni ọkùnrin ó ṣe rún obìnrin mọ́lẹ̀ tí ara wọn ò ní dìde tí ara wọn ò ní dìde síra wọn bẹ́ẹ̀ ni wọ́n máa fọwọ́ tẹ bọ́tì ara wọn. mo ti ẹ̀rí kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí Facebook gbé wá a máa sọ kí ó lẹ́nu ẹni ìyá máa sọ kí ó lẹ́nu ọmọ bíi ọ̀nà bọ́yá lọ́rin àbí Kwara ló ń tọ̀hún tó ti bó ti ń sọ kí ó lẹ́nu yìí ẹ wá nínú fíìmù tí bá ń ṣe babaláwo ọkọ̀ tí ò sí lẹ́nu Ṣàngó ó ń bẹ lẹ́nu rẹ̀ ọfọ̀ tí ò sí lẹ́nu ògún ó ń bẹ lẹ́nu arákùnrin òyìn kan náà ló tún ṣe fíìmù ọ̀dọ́kọ tó wà nínú sinmi púùlù tóbìnrin wà naked tó náà wà naked tó sì ń gbé ẹnu sí ọyàn obìnrin nínú odò nínú sinmi púùlù. lọ́dọ̀ onísúnà ní gbogbo ilé ti jẹ́ haram torí pé lọ́dọ̀ onísúnà ìmọ̀ ṣẹ̀ríà làwa ń lò lọ́dọ̀ onísúfí kìí ṣe haram torí pé onísúfí wọn ò rẹkọgnáìsì ṣẹ̀ríà bíi ẹlẹ́mù lẹ́hàkíkọ̀ àti ẹlẹ́mù bàtìní so ẹ́mbásì ń ṣe tíátà ìlànà tíátà ni wípé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn irú ẹ̀sùn tó rí ọmọ gbé bọ̀ irú yòówù kórí kó jẹ́ àjọ kan rẹ àwọn nǹkan wọ̀nyẹn kì í ṣe ìwọ̀ nínú tíátà. ìdí nìyẹn tó fi dá sí pé ìbàjẹ́ ìbàjẹ́ ó gògò láàrin àwọn oní ẹ sì rí i pé àwọn obìnrin wọn pin ìsábà rí ọkọ gbé wọn á bó gbogbo ara tán so irú ìlànà báyìí tó fàyè gba gbogbo ìbàjẹ́ ẹ̀sìn wo ní faramọ́ ẹ̀jẹ̀ àtẹ̀wájú. lára ìjọra tó wà láàrin sufi onítọ̀ríkọ̀ àti onítíátà àti onítíátà òun ni pé àṣejù ló bí sùfíyà eré ló bí tíátà àṣejù ló bí sùfíyà tàbí tàṣọ́gùfò eré àwàdà ló bí tíátà. àlàyé ẹ̀ nìyí ìbẹ̀rẹ̀ súfì ni pé wọ́n ní àwọn fẹ́ fi bídíà fọ ọkàn àti ìwà àwọn ènìyàn mọ́ kí wọ́n lè di wòlíì ọlọ́run ok ní wọn bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe àṣejù lórí àbíkár wọ́n ń ṣe àṣejù lórí ṣíṣe àṣàlásù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń ṣe àṣejù lórí ìnífẹ̀ẹ́ àwọn aṣíwájú. kí ló wá tẹ̀lẹ̀ sí wọn wọ́n wá gúnlẹ̀ sínú ohun tá à ń pè ní ilihad wọ́n gúnlẹ̀ sínú ohun tá à ń pè ní shirik wọ́n sì gúnlẹ̀ sínú tá à ń pè ní kúfúrù ilihad òun ni kéèyàn padà sọ wípé kò tiẹ̀ wulẹ̀ sí ọlọ́run gan mọ́ àwọn sufi tọ̀ríkọ̀ wọ́n gúnlẹ̀ síbẹ̀ nígbà tí a máa ń sọ wípé àwọn ni ọlọ́run ọlọ́run ni àwọn kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì ilhad nìyẹn bákan náà wọ́n gúnlẹ̀ sínú ẹbọ àwọn tún Súfì Kọ̀dìríyà Tìjàníyà lónìí wọn á sí àwọn ṣéwù wọn wọ́n máa tọrọ orí ayé àti tọrọ lọ́wọ́ àwọn ṣéwù kí nìyẹn ẹbọ nù wọn á lọ síbi sàárè wọ́n á lọ tọrọ orí ayé látọ̀dọ̀ lọ́wọ́ òkú kí nìyẹn ẹbọ nìyẹn bẹ́ẹ̀ náà ni àwọn kúfù bẹ́ẹ̀ náà ni àwọn onítíátà ti sọ pé àwọn fẹ́ fi eré eré orí ìtàgé àti àwàdà àwọn fẹ́ fi sọ àwọn ènìyàn di ẹni tí ó máa máa mójútó ọ̀rọ̀ ayé wọn bákan náà àwọn tó fẹ́ fi eré orí ìtàgé àwọn fẹ́ fi máa pe ìjọba sí àkíyèsí si láti lè máa mójútó ará ìlú dáadáa. ok ṣẹ̀rí pé àṣejù ló bí sofia eré àwàdà ló bí tíátà àmọ́ lónìí kò fẹ́ẹ̀ sí ìwà ìbàjẹ́ tí kò pé sára àwọn oní tíátà ní pàtàkì jùlọ owó nàbì ṣíṣe gbígbé oògùn olóró wíwọ inú ẹgbẹ́ òkùnkùn dídi abóra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so níbo ti já sí wípé àṣejù ló bí tàsọ́wúfù àṣejù nínú ẹ̀sìn ló bí ohun tá à ń pè ní àsòfíà tàbí àtàsọ́wúfù erékeré àwàdàkáwàdà ló bí tíátà kí làwa ń retí tó máa jẹ́ dáadáa kan nínú tàsọ́wúfù irú dáadáa wo là ń retí nínú tíátà kò sí kò sí nínú ọ̀nà tí ìsìláàmù súfì onítọ̀ríkọ̀ àti onítíátà gbàjọra wọn ohun tó ní wípé ète ni sùfíyà àti tíátà àbádé ète ni sùfíyà àti tíátà àbádé bẹ́ẹ̀ ni. ète nì torí pé àfojúsùn súfí tí wọ́n bá àṣejù wọnú ilé ní ìpèpè sínú ẹbọ àti àjíǹde ẹbọ lábẹ́ sùfíyà. So àfojúsùn àwọn onítíátà náà ni fífi tíátà pé ayé síbi ẹbọ àti àjíǹde ìbọ̀rìṣà. àfojúsùn àwọn méjèèjì nìyẹn. àfojúsùn àfojúsùn àwọn méjèèjì nìyẹn ohun tó jẹ́ aims and objectives ti àtàsọ́wúfù àti iṣẹ́ tíátà ti ṣe òun ni pé wọ́n fẹ́ pe ayé lọ síbi ẹbọ wọ́n sì fẹ́ ta àwọn ìbọ̀rìṣà jì kò wá sí ẹ̀sìn kan láyé tí ìlànà tàṣọ wúfù gbógun tì kò sì sí ẹ̀sìn kan láyé tí iṣẹ́ tíátà gbógun tì. lẹ́yìn Islam kò sí. Si ìsìláàmù nìkan nílànà sòfíà gbógun tì pẹ̀lú àfojúsùn wọn yẹn bí wọ́n ṣe ń pe ayé lọ síbi ẹbọ àti ìbọ̀rìṣà lórúkọ àtàsọ́wúfù bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni kò sí ẹlẹ́sìn kan kò sí ẹ̀sìn kan tí onítíátà gbógun tì lójoojúmọ́ pàápàá jùlọ fíìmù yorùbá tíátà yorùbá kò sí ẹ̀sìn tó gbógun tì lẹ́yìn islam islam nìkan ló dáràn lọ́wọ́ àwọn ẹlẹ́sìn sòfíà islam nìkan lẹ̀sìn tó dáràn lọ́wọ́ àwọn onítíátà torí pé gbogbo ohun tí wọ́n ń ṣe nínú sùpíyà gbogbo ohun tí wọ́n ń ṣe nínú tíátà òun ni wọ́n fi ń ba ìgbàgbọ́ òdodo tí Islam mú wá jẹ́. tíátà òwúlẹ̀ ni tó fẹ́ bàjẹ́ nínú ìgbàgbọ́ àwọn kìrìsìtẹ́nì torí pé àìgbàgbọ́ ní jẹ́ kìrìsìtẹ́nìtì tíátà ò sí ní nǹkan tó fẹ́ bàjẹ́ nínú ẹ̀sìn ìbọ̀rìṣà torí pé àìgbàgbọ́ náà ní jẹ́ ẹ̀sìn ìbọ̀rìṣà ìsìláàmù nìkan ni tíátà Yorùbá fẹ́ bàjẹ́ ìsìláàmù nìkan ni ẹ sì rí wípé gbogbo nǹkan tí máa ń ṣẹlẹ̀ nínú fíìmù Yorùbá nínú tíátà Yorùbá ní máa fi gbogbo ọ̀nà tako Islam nínú fíìmù Yorùbá òun ni wọ́n sì ní ayé ń ṣe ẹnìkan nínú fíìmù Yorùbá òun ni wọ́n sì sọ wípé kẹ́nìkan lọ sí ojú orí òkú rẹ̀ kó lọ pè é kó lọ tọrọ nǹkan bẹ̀. nínú fíìmù yorùbá òun ni wọ́n ti fi àwọn ìyá òṣòro nígà ni wọ́n ti fi rinlẹ̀ nínú fíìmù yorùbá òun ni wọ́n ti fi iṣẹ́ yíyẹ̀wò mímọ ìkọsẹ̀jáyé ọmọ inú fíìmù yorùbá ni wọ́n ti fẹ́rẹ̀ nínú fíìmù yorùbá o ni wọ́n ti ṣe àjíǹde àwọn òrìṣà kan tó ti kúregbé kúregbè wọ́n tún fi fíìmù yorùbá wọ́n fi tají padà ẹ rí wípé gbogbo iṣẹ́ tí fíìmù yorùbá ń ṣe yìí wọ́n fi tájẹ́ẹ̀tì bí ó ṣe ba islam jẹ mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ ni wọ́n fi tájẹ́ẹ̀tì bí ó ṣe fi ṣíríkù rọ́pò tàwíìdì mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ ni. so amélètè ni wọ́n wọ́n sọ wípé àwọn fẹ́ fi tún àwùjọ ṣe ni irọ́ sì ni wọ́n fẹ́ fi bà àwùjọ ìsìláàmù jẹ́ ni. So, ẹnìkan ò ní kúndùn fíìmù yorùbá àfi kọ́ máa ro èròkèrò sí àwọn arúgbó ẹ̀ ẹnìkan ò ní kúndùn fíìmù yorùbá àfi kọ́ máa ná ilé babaláwo kọ́ máa ná ilé oníyẹ̀wò ilé àwọn àfa oúnjálàbí torí pé àwọn nǹkan tí ń bá pàdé nínú fíìmù yorùbá nìyẹn nínú tíátà yorùbá kí náà sì ni. wọ́n bá pàdé lọ́dọ̀ àwọn Súfí irú tí wọ́n bá pàdé nínú tíátà yẹn náà ni ojú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà ń gbé wá náà ni ojú ọ̀nà tọ̀ríkọ̀ kọ̀dìríyà gbé wá òun náà ni ojú ọ̀nà tọ̀ríkọ̀ sàbẹ̀líyà gbé wá so àwọn méjèèjì eléte ni wọ́n so ló fi já wípé irú kan ò ní wọ́n okay kókó mi ìtòrè tí ìròrí súfì onítọ̀rí kọ̀ àti onítíátà tó fi jọra wọn òun ni pé tí ìsìláàmù súfì onítọ̀rí kọ̀ àtònítíátà fìjọra wọn òun ni wípé ìròrí súfì onítọ̀rí kọ̀ àti onítíátà dọ́gba mọ́ra wọn lábẹ́ ẹbọ ṣíṣe bẹ́ẹ̀ ni torí pé ìròrí súfì jọ ìròrí onítíátà ló fi jẹ́ pé bí àwọn àáfò onísúfì ṣe máa ń ṣe lójú ayé bíi títẹ yèèpẹ̀ bí oògùn ṣíṣe bí oògùn owó ṣíṣe bí oògùn àṣàṣì tí wọ́n ṣàfẹ̀rákù kan ṣakátàlí bíi gbígbà gbígbọ́ obìnrin olóbìnrin mọ́ ọkọ lọ́wọ́ lábẹ́ iṣẹ́ jálàbí ṣíṣe oògùn tajà ọṣẹ ìtajà ọṣẹ awọ́rò oṣólẹ̀ oògùn owó táwọn jálàbí ṣe máa ń ṣe táwọn ń sún fi oúntọ̀ríkọ̀ ṣe máa ń ṣe lójú ayé o òun náà ni ipa tí wọ́n máa ń lo àwọn àáfà onítíátà fún un nínú tíátà àti fíìmù sọtẹ́ máa fi lè ṣe tíátà kan tí áktọ̀ tó jẹmọ́ àáfàá wà ń bẹ̀ ọ̀kan nínú àwọn àdánwò ṣẹ́hùn náà ni wọ́n lu àfáàn fún bí gbọ́gá sí wípé kọ́sọ́mọ̀ lọ bá láti gbéṣẹ́ kọ́bọ̀ hàn tí oògùn fẹ́ràn tàbí oògùn fìràkù tàbí ọṣẹ ìtajà tàbí kọ́bọ̀ yẹ yèèpẹ̀ wò àwọn iṣẹ́ bí ẹbọ bí ẹbọ bí ẹbọ báwọn òun náà ní ṣẹ́ṣẹ́ máa ń lu àáfàá sùúfì onítọ̀ríkọ̀ fún nínú gbogbo tíátà. kókó mìíràn tó jẹ́ kókó ẹlẹ́ẹ̀keje òun ni pé ìgúnlẹ̀ súnfí onítọ̀rí kọ̀ ìgúnlẹ̀ súnfí onítọ̀rí kọ̀ àti onítíátà kì í yàtọ̀ síra wọn ìgúnlẹ̀ súnfí onítọ̀rí kọ̀ àti onítíátà kìí yàtọ̀ síra wọn àlàyé ni wípé ìrìn àjò súfì onítọ̀rítọ̀ lójú ọ̀nà sùfíyà rẹ̀ àti ìrìn àjò onítíátà lójú ọ̀nà iṣẹ́ tíátà rẹ̀ ó burú wọ kíkó sínú rídà tààrà onísúfì ó tọ̀ríkọ̀ àti onítíátà tó pèrè mùsùlùmí iṣẹ́ tó kálukú wọ́n ṣe yìí ó burú débi pé wọ́n padà kó sínú rídà ìkóómà tààrà. tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé ibi tí ọ̀rọ̀ súfì onítọ̀ríkọ̀ burú dé ibi tí ọ̀rọ̀ onítíátà burú dé òun ni pé àfi kí onísúfì sun onísúfì ọmọ ìyá rẹ̀ àfi kí onísúfì kó sin onísúfì ọmọ ìyá rẹ̀ kí onítíátà sì sin onítíátà ọmọ ìyá rẹ̀ nìkan ní òkú wọn kò fi ní la awuyewuye lọ lẹ́yìn ikú wọn. torí pé ìlànà súnfíọ́ntọ̀ríkọ̀ ẹ ń bá kú sórí ẹ̀. ikú rẹ̀ yóò di awuyewuye yóò di táwọn kan mọ̀ sọ pé àwọn kan gbọ́dọ̀ sí o bẹ́ẹ̀ làwọn kan sì mọ́gọ pé àwọn làwọn ó sí yóò dà wuyewuye bẹ́ẹ̀ náà nítorí tíátà kan bá kú tó pèrè mùsùlùmí ikú rẹ̀ máa di awuyewuye bá a sì máa rá àwọn kan tí ọmọ sọ pé ẹ̀yìn já lọ sí ṣebí máa kírun ṣebó wí kẹ́límà ṣebó padà gba kẹ́límà ṣebó kírun ṣe bó gbàwẹ̀ tó kọjá lọ yìí kò sí ni ikú onísúfì òǹtọ̀rí kọ̀ nínú ìlú tó ní súnà wà yóò di awuyewuye ikú onítíátà tó pè rẹ̀ mùsùlùmí nínú ìlú tí àdùsúnà wà yóò di awuyewuye. èyí ni àwa mùsùlùmí àlùsúnà ń gbìyànjú láti sọ làwọn aláṣìgbọ́ kan àwọn onírúdú kan àti àwọn onídàrúdàpọ̀ kan ni wọ́n fi lérò pé àbí àwọn onísúnà kì í kẹ́dùn òkú ènìyàn ni tí ọ̀rọ̀ kò sì rí bẹ́ẹ̀ onísúnà ló mọ pàtàkì ẹ̀mí ju onísúfí àti onítíátà tó ní tíátà tó tẹ̀fẹ̀ kan ti fi ikú tí ó ti fi ṣeré láìmọye ìgbà ṣóun lọ́mọ pàtàkì ẹ̀mí ṣé ikú jẹ́ ní tí èèyàn máa fi ṣeré so onísúnà ló mọ pàtàkì ẹ̀mí ju onísúfí àtònítíátà torí pé hmm, kìí ṣe olùkẹ́dùn òkú gan-an ni ẹni tí ó mọ pàtàkì ẹ̀mí tí ó lọ sí ọ̀run àrìnmábọ̀ bí kò ṣe ẹni tí ó mọ ohun tí ojú onísúfí bí kò ṣe ẹni tí ó mọ ohun tí ojú onísúfí àti onítíátà máa tàn ní ọ̀run ẹni tó mọ tí ojú oní súfí tó kú sórí súfí àtòní tíátà tó kú sórí tíátà ẹni tó mọ tójú rẹ̀ ó kàn lọ́rùn ha ìwọkùnrin yìí bá a ṣe ṣèwádìí fún ọ tó náà àfìgbà tó kú sínú tìjàníyà àfìgbà tó kú sínú kọ̀dìríyà àfìgbà tó kú sínú sàdìlíyà ìwà arákùnrin yìí ìwọ arábìnrin bá a ti ṣe wáàsí fún ọ tó náà àfìgbà tó kú sínú iṣẹ́ tíátà alùsùn ah! náà ló lè kẹ́dùn rẹ̀ kò sẹ́ni tó lè kẹ́dùn onítọ̀hún torí pé ìkẹ́dùn alùsùn náà ni pé ah ọmọ ṣe o ah ọmọ ṣe o ṣé kárákùnrin yóò lè tú bá ti kú ilé ayé òṣìṣẹ́ padà wá mọ́ sẹ́rí pé ìkẹ́dùn àlùsùn náà òun gan ni ìkẹ́dùn. tọ́ gbogbo àwọn nǹkan tí mo sọ lẹ́yìn káyìírí ẹ̀ wo òun ni ìdí tí mo fi sọ wípé islam ní ìsìláàmù súnfì onítọ̀ríkọ̀ àti onítíátà jọra wọn. èyí tó wá kàn báyìí òun ni àpèjúwe onítíátà ń bọ̀ ọ́. àpèjúwe onítíátà ó yẹ ká lè ṣe àpèjúwe fún wa ta ni a lè fi onítíátà wò tí a bá wo ìgbésí ayé onítíátà dáadáa onítíátà ó dàbí ẹnìkan tí. Si doro ìsàmì bọ lọwọ rẹ̀ sínú kànga tàbí ó dàbí ẹnìkan tó fẹ yọ doro ìsàmì kan jáde látinú kànga ó wá lọ mú olóòótọ́ tí wọ́n fi ń yọ doro jáde látinú kànga. ohun tó wá jẹ́ kàyéfì ni wípé dípò kí ẹni tó fẹ́ fi olóòótọ́ yọ dòrò jáde láti inú kànga ńṣe ni dòrò yìí fa olóòótọ́ mọ́ lọ́wọ́ ó fà mọ́ lọ́wọ́ láti lè wá dènà kí olóòótọ́ náà kọ́ wá tó bọ́ sínú kànga ẹni tí ó mú olóòótọ́ lọ́wọ́ kò mọ̀gbà tó dorí kodò sínú kànga kò sì mọ̀gbà tí ẹsẹ̀ rẹ̀ tán lẹ̀ lòun náà bá di jùà àtòun àti olóòótọ́ nínú kànga lọ́ba di wípé dóró ó wà nù kànga rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà ń bẹ́ẹ̀ olóòótọ́ náà òun náà di aráàánú kànga bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ yọdoro òun náà di aráàánú kànga èyí ni àpèjúwe tó ṣe wẹ́kú ní tíátà. ìdí abálájọ ni pé àwọn onítíátà ń sọ pé àwọn fẹ́ fi ìtàn àwọn ẹni rere àwọn fẹ́ fi ìtàn àwọn akọni kan ṣe eré kó lè di àwòkọ́ṣe àbí àwọn sì fẹ́ fi ìtàn àwọn ẹni ibi kan ṣe kó lè di fèyí kọ́gbọ́n. ohun tó bí eré tíátà àti eré fíìmù nìyẹn. ìtàn tó wá yẹ kó jẹ́ fèyí kọ́gbọ́n ìtàn tó yẹ kó di fèyí kọ́gbọ́n ọba di àwòkọ́ṣe mọ́ àwọn onítíátà àti àwọn olùwòran wọn lọ́wọ́. ẹlẹ́ẹ̀fẹ́ fi ayé ọ̀mùtí ṣe tíátà ẹfẹ́ fi ṣe tíátà pè kọ́gbọ́n lọ́ba di lẹ́yìn náà bá dọ̀mùtí ẹlẹ́ẹ̀fẹ́ fi ayé olówó nàbì ẹfẹ́ fi ṣe tíátà pè é kọ́gbọ́n lẹ́yìn náà bá di olówó nàbì ṣe rí pé ẹni tó fẹ́ yọ dúró jáde láti inú kànga òun náà ti bá kànga lọ àpèjúwe àwọn onítíátà nìyẹn ẹ wá máa wò ó Islam ti yanjú gbogbo àlámọ̀rí eléyìí táwo òmà làwo òmà eléyìí tí wo òmà ni wo òmà á sì béèrè á tún lọ tún tíátà islam ti yanjú gbogbo àlámọ̀rí yìí ẹ wo bí islam ṣe yanjú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú tíátà. ẹ ọ̀rọ̀ yìí manhaju li islam filikisos wàlẹ̀ hawadis alihikaya la atamsil ìlànà ìsìláàmù lórí ọ̀rọ̀ ìtàn yálà ìtàn ẹni ire ni yálà ìtàn ẹni ibi ni wàlẹ̀ hawadis àti àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ bí kan sọ pé ìjàmbá ọkọ̀ kan ó ṣẹlẹ̀ níbì kan o bí kan sọ pé ilé kan dàgbò níbì kan o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìlànà tí Islam gbé kalẹ̀ fún ni wípé àlèkèkáyà ká rìpọ́ọ̀tù ẹ̀ ni ká fẹnu rìpọ́ọ̀tù ẹ̀ lá àtẹ̀mùsìn kì ṣe pé káwa náà wá dán dìdìrìn wò lóko tíátà ilé dàwó káwá la fẹ́ fi ṣe tíátà ká tún wá dalé ní ìwò ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ ká tún wá la fẹ́ fi ṣe tíátà ká tún kó ìjàmbá bọ́ ọkọ̀ míì. wọ́n mú ọkùnrin kan kó lọ bá obìnrin olóbìnrin sùn wọ́n jẹ́ ń yà káfẹnu sọ pé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ni. So, wọn ò sọ pé káwa náà tó wá kó àwọn èèyàn jọ kẹ́nìkan wá ṣe àlè kẹ́nìkan ṣe ọkọ kẹ́nìkan ṣe ìyàwó tí ń yàlè àlèṣikáyà ni lá àtẹ̀mfèl ká rìpọ́ọ̀tù ni kìí ṣe pé ká demonstrate yẹ kìí ṣe pé ká put yẹ into action láti wá di actor. a sì dúpẹ́ fàlà wípé at this age táwa tún wáyé tẹkinọ́lọ́jì tó jẹ́ kámẹ́rà tó ń rìkọ́ọ̀dù ìṣẹ̀lẹ̀ ó ti wà so why tẹ tó wá fi níbi wípé àfi kẹ́ ẹ tó wá ṣe bí ẹni tàdánwò ṣẹlẹ̀ sí lọ̀rọ̀ yín tó lè yé wa ìpìlẹ̀ sì ni wípé lórí ọ̀rọ̀ ìtàn àti àwọn ìṣẹ̀lẹ̀ àlèsíkáyà ni rìpọ́ọ̀tì ni a máa rìpọ́ọ̀tù ni a máa mú rìpọ́ọ̀tù wá ni lá àtẹ̀mfíìl kìí ṣe pé ká wá sọ di action no wàhíkáyàtù lè káírí wàṣárí mọ̀ṣúrù wọn bíṣàrìtìn tásì rìpọ́ọ̀tù ohun rere pé à ohun dáadáa kan o ẹnìkan ṣe o tàbí dáadáa kan ṣẹlẹ̀ o tàbí ká rìpọ́ọ̀tù ohun burúkú bíi ká sọ pé à aburú kan ṣẹlẹ̀ o tàbẹ́nìkan o ó ń pe ògùn ní ọlọ́run o mọ̀ṣúrò òbí ṣàrìtìmù ká rìpọ́ọ̀tù ohun tí ó ń tì ń ṣe ká rìpọ́ọ̀tù ohun tó sọ ó bófin mu pẹ̀lú májẹ̀mú ó bófin mu pẹ̀lú májẹ̀mú wàṣáàrìtù wú zikiru ìjàdìjáti lè kọ́ eré wàṣàlìjìjáti ṣáà májẹ̀mú tẹ́sìn gbé kalẹ̀ ní wípé tá a bá ti ń sọ ìkáyà ohun rere ká sì máa sọ àwọn nǹkan dáadáa bẹ̀ ká máa fi rinlẹ̀ fáwọn èèyàn tá a bá ti ń rìpọ́ọ̀tù ìṣẹ̀lẹ̀ aburú ìtàn aburú ká sì máa sọ tẹ̀lìbíyà rẹ̀ àwọn aburú tó mú lọ́wọ́ àwọn aburú tó bí bí ní ìsìn a ànábì ọlọ́run a wàá dáadáa tí wọ́n kó bá ènìyàn a fẹ́ sọ ìtàn fíríáúnà ìtàn nàmùrúsù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a wà á sọ àwọn aburú tí wọ́n kó báwọn èèyàn wọn so ìlànà ìsìláàmù nìyẹn wípé káàrì pọ́ọ̀tù ìṣẹ̀lẹ̀ káàrì pọ́ọ̀tù ìtàn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu kìí ṣe pé ká wá múra bíi fíráúnà láyé tó lè dá fíráúnà mà rárá o nígbà tí aláwọ̀ fẹ́ sọ̀rọ̀ fíráúnà ó rìpọ́ọ̀tù ẹ̀ ni wọ́n ní wàkọ́ọ́là fíráúnà ó rìpọ́ọ̀tù ẹ̀ ni a sì ti gbọ́ yé a ti gbọ́ yé àbújáàlì àbáláyé aláwọ̀ rìpọ́ọ̀tù kéèsì ẹnu kùrọ̀ ánì a ti gbọ́ yé bẹ́ẹ̀ sì ni bó bá ṣe ń mú wá ni kùránì máa ń sọ tó kángun ọ̀rọ̀ wọn fún wa pé tábà tí yáda abì láàbì wà bẹ́ẹ̀ náà ni ó sì tó bá ti ń sọ pé àwọn báyìí o wọ́n ṣẹbọ o àwọn báyìí o wọ́n tapọ̀ àwọn ànábì o bẹ́ẹ̀ náà ni ó mọ sọ sẹ̀lìbíyà wọn àwọn nǹkan tó jẹ́ negativity wọn àwọn ìkẹ́gùn aburú tó ṣẹlẹ̀ sí wọn èyí ni ìlànà Islam وإذا كانت حكاية شر وإذا كانت حكاية شر بقصد الدعوة إليه والإقرار به فحرام قطعا nígbà tí ó bá wá já sí wípé rí rìpọ́ọ̀tù aburú à ń rìpọ́ọ̀tù rẹ̀ à ń fẹnu jábọ̀ aburú pẹ̀lú èròǹgbà láti pi ayé lọ síbẹ̀ pẹ̀lú èròǹgbà láti fi rinlẹ̀. fàhàrọ́ọ̀mù kọ́sì àn èèwọ̀ pọ́nbélé ni li'anna dhalika huwa ihya'u sharri wa nashrihi torí pé kéèyàn máa sọ aburú kan tó ṣẹlẹ̀ ẹ ọkùnrin kan ó bá obìnrin kan mú ní bá ń bá a sùn ní bá ń bá a sùn bó ṣe bá sùn rèé kí ló fẹ́ gbà mẹ́. wọ́n ṣe ìyá òṣàrì nìyẹn òun ń ta aburú jínú tàbí kó lọ máa sọ pé òṣà kan bẹ tí ń jẹ́ òṣà kúgbekùgbe níjọ́ òṣà kan bẹ tí ń jẹ́ òṣà kìíní kan láwọn òṣà táwọn ọ̀nà ti gbàgbé òun ṣe ìṣìyá òṣàrì nìyẹn òun ń ta burú jí nìyẹn wà náṣírì yìí ọ̀dẹ̀ spread yẹn nìyẹn wà á wà áìdọ́n zẹ̀rí àtún lèlìfàṣáàd wà lè kú fúrúbá ṣírk sọ wá ní tó ń ṣeun bó ṣe ń jábọ̀ aburú nínú rìpọ́ọ̀tù tiẹ̀ yẹn láì máa sọ pé aburú ni kíní yìí o ẹwò kágbọn aburú fáwọn tó ṣe é o láì máa fìyẹ kún un tọkàn mú wá bẹ́ẹ̀ o ó ti ń já sí ti ń tọ́ka àwọn èèyàn sí ìbàjẹ́ wọ́n máa lìdì sí ìbàjẹ́ wọ́n máa lìdì sí káwọn èèyàn di kèfèrí á lìdì sí káwọn èèyàn máa ṣẹbọ torí pé wọ́n èsì wọn. ọ̀rọ̀ táwọn àfáà sì sọ wípé hidayatu lè kúfúrì lẹ́yìnsà kúfúrọ́nù ọ̀rọ̀ táwọn àfáà sọ wípé ká rìpọ́ọ̀tù kúfúrù kò sọ ní di kèfèrí lá alàlè ìtìláàtì wọn yìí máa ju ọ̀rọ̀ yẹn lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n wá dákẹ́ báyìí mọ̀kọ́ yàdùn ọ̀rọ̀ yìí wọ́n fi òǹdèdè ni o òǹdè náà ni pé ìkálàtù lè kófúrì lẹ́sà kófúrọ́n the cosby ìǹkárì lè kófúrì ìyẹn tó bá ti já sí wípé èròǹgbà láti tako kúfúrù la fi mú rìpọ́ọ̀tù kúfúrù wá kò ní sọ wá di ṣùgbọ́n láàbì cosby àtàlìm kò gbọdọ jẹ́ pẹ̀lú èròǹgbà pé a fẹ́ fi àwọn èèyàn wálà dáwà kì í sì ṣe pẹ̀lú èròǹgbà pé a fẹ́ pe àwọn èèyàn síbẹ̀ wálà lè ìkírọ̀rù kì í sì ṣe pẹ̀lú èròǹgbà pé a fẹ́ fi rinlẹ̀ a máa ń mú wà mímú ọ̀rọ̀ wà ń bẹ̀ ní jẹ́ ìdáyàtò lè kófúrù àwọn ọ̀rọ̀ kúfúrù àwọn ọ̀rọ̀ ṣíríkù tí wọ́n sọ sínú sí àyẹn a máa ń bá wọn mú wá bá a sì wá bá wọn mú wá o bẹ́ẹ̀ là ń sọ pé ṣé ìwà amọ́dà Tìjàní sọ pé àbí ṣé Ibrahim Nìyàsí sọ pé táwa ṣe mú wá yẹn kò sọ wá di kèfèrí nítorí kí ni because the because the nkárìlì kúfúrì làwa fi mú wá àwa mú wá pẹ̀lú èròǹgbà láti tako àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ kèfèrí tó sọ ń bẹ ni ló fi dá sí pé láyé ìgbà késẹ́ẹ̀tì tí mo ṣe késẹ́ẹ̀tì àṣírí sọ́tìlì fàátì àti tanisúfí máa sọ pé àdìsọ́kàn àwọn òsìjà níyà lórí sọ́tìlì fàátì alákọ̀ọ́kọ́ máa mú wá máa wá mú ohun tó ba àjọ kàn yẹn tó bàjẹ́ ní Islam máa wá fi lé so that àwọn tó ti nígbà àjọ ọkàn yẹn wọ́n ti mọ̀ pé àjọ ọkàn burúkú tí máa ń sọ níbi kèfèrí ni ṣùgbọ́n kẹ́nìkan wá máa múlú ẹ̀ wá kọ́ wá máa ní òun fẹ́ kọ́ yín ní ọlá sàràtúlì fàátì ẹ̀ ṣé wàá múlá sìgá ní sọ báyìí nínú tíra báyìí ó ń kọ́ àwọn èèyàn ní kèfèrí àláwájì ìhìkáyà ó ń mú rìpọ́ọ̀tù wá ó sì fi ń kọ́ àwọn èèyàn tàbó tiẹ̀ ń pèpè lọ síbẹ̀ wípé káwọn èèyàn máa ṣe é tàbó tiẹ̀ fi ń rin rẹ̀ pé ẹ kí ló burú bí kíyàn sọ pé sọ̀rọ̀ tó lè bá tì ọdọ́gba sí six thousand alukur'an ó ní kí ló burú bẹ́ẹ̀ à ohun tó mú wá ń tòótọ́ ọ̀rọ̀ ṣé ó ti dá lé ni ṣùgbọ́n ó ti fi rinlẹ̀ ó ti pe èpè síbẹ̀ ó ti ń kó àwọn èèyàn ní kúfúrú so therefore báwo wá ní ìkáyàtù ní kúfúrú ń bẹ̀ yẹn báwo ni òsì ní jẹ́ kúfúrú definitely nírú situation yìí ìkáyàtù ní kúfúrú yóò máa jẹ́ kúfúrú àmọ́ lọ́dọ̀ ẹni tó dá sí pé ó mú wá láti takò ó láti wọ́gilé e, lọ́dọ̀ tiẹ̀ ni ìkáyàtù ní kúfúrú yóò ti máa jẹ́ kúfúrú ìkáàtù lè kúfúrú lẹ́sà kúfúrọ̀ wà láyé jẹ́jù áhàdùn yùmọ́sílù dáwà lè kúfúrú fìlẹ̀ àfúlàm bìdáwà ìkáyàtù lè kúfúrú lẹ́sà kúfúrọ̀ bìdú nìkọ́ ìdì yìí àwa lè rí ẹnìkan báyìí ẹnìkan péré tó plé róòlù kúfúrú nínú fíìmù tó ṣe bí babaláwo tàbí tó ṣe bí pító tàbí tó ṣe bí àpọ́njálàbí a lè rí ẹnìkan tó plé àwọn róòlù tó dá sí pé iṣẹ́ kan ni wọ́n tó jẹ́ rí dà kó wá máa kílèmù pé ìkáyàtù lè kú fúrù lẹ́sà kú fúrọ́ láì tẹ̀lé kọ́ rẹ̀ kó wá yọ kọ́ ẹ̀ lẹ̀ kọ́ ẹ̀ náà ni wípé kó o ṣe ìkárù rẹ̀ kó wá ṣe ìkárù rẹ̀ ó wá ń sọ wípé à ìkáyàtù ní kúfúrù lẹ́sà kúfúrọ́ à ó ti di kèfèrí tipẹ́tipẹ́ àwẹ̀ ó ti di kèfèrí tipẹ́tipẹ́ ọmọ ni òfin tí ń bẹ́nu jàwẹ́rù màá ní òfin rinlẹ̀ ohun tí ń bẹ́nu jàwárùlì náà ní òfin rinlẹ̀ fáwọn èèyàn oníṣẹ́bọ̀ ń ta jàwárùlì màá ní ni ó ti di kèfèrí ń tiẹ̀ òfin tí Ṣàngó ṣe níjọ́hun àná òfin o òun pe àwọn èèyàn síbẹ̀ oní ọkàn ṣe ìkáyà kúfúrú ni ó ti di kèfèrí tí ẹ nìyẹn òun fi nǹkan tí ògùn lákàáyé tó ṣe ń gbà ayé rẹ̀ òfin rinlẹ̀ fáwọn èèyàn ọwọ́ à ń sọ pé ìkáyà tó lè kúfúrú lẹ́yìn sàkúfúrọ́ ó ti di kèfèrí tí ẹ ó ṣiṣẹ́ babaláwo nínú fíìmù àwọn èèyàn wá yẹ nǹkan wò lọ́dọ̀ rẹ wọ́n ní kó o bá wọn rúbọ kó o bá wọn ṣètùtù gbogbo àwọn ìṣe tó jẹ́ ìṣe ṣíríkù ìṣe kúfúrù ó nínú fíìmù wọ́n ní kó o ṣàjẹ́ nínú fíìmù o ṣàjẹ́ nínú fíìmù wọ́n ní kó ṣe mèrè nínú fíìmù o ṣe mèrè nínú fíìmù ó ṣe mẹ̀rin nínú fíìmù wọ́n ní kó o gbé eégún nínú fíìmù o gbé eégún nínú fíìmù wọ́n wá ń sọ pé ìkárá tó lè kú fúrú èyí tàkú fúrọ́ tiẹ̀ ti bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ ó ti bàjẹ́ pátápátá níwájú àbáwò. ṣé wọ́n ni wọ́n gbé ìkárá tó lè kú fúrú lẹ́sà kú fúrọ́ kalẹ̀ fún ni ṣe bẹ́ni tó fẹ́ fẹnu rìpọ́ọ̀tù ọ̀rọ̀ ni ó gbé kalẹ̀ fún ẹni tó fẹ́ fẹnu rìpọ́ọ̀tù ọ̀rọ̀ tí ó sì tó takò ọ̀rọ̀ yẹn ó fẹ́ fẹnu rìpọ́ọ̀tù kúfúrú yóò sì tó takò ó yóò gbọ́gi lé e síbò ni wọ́n bá wí ṣé nítorí ẹ̀yin onífíìmù ẹ̀yin onítíátà tẹ́ ẹ sọra yìí di ẹlẹ́bọ nínú fíìmù tẹ́ ẹ sọ di olóògùn nínú fíìmù tẹ́ ẹ sọ ráyé di àjẹ́ oṣó emèrè nínú fíìmù ṣé nítorí yín ni wọ́n fi gbé ìkáyà tó lè kún fúri lẹ́yìn sàkúfúrọ́ kalẹ̀ àáfàá wo ló pè bẹ́ẹ̀ fún yín náà tá àáfàá kan bá pè bẹ́ẹ̀ fún yín ẹjọ́ kó bára yín ni in fact àáfàá tó bá pè bẹ́ẹ̀ fún ọ pé nítorí yín ni wọ́n fi gbé ìkáyà tó lè kún fúri lẹ́yìn sàkúfúrọ́ kalẹ̀ wá fi ọlọ́run bẹ̀ wípé káàpá yẹn náà kó náà wá ṣe ìkáyàtò lè kú fúrú nínú fíìmù fi ọlọ́run bẹ̀ tó bá lòun ò lè ṣe pé kó yọ̀ǹda ẹlẹ́hà rẹ̀ kó wá ṣe tó bá lòun ò lè yọ̀ǹda ẹlẹ́hà òun pé kó yọ̀ǹda ọmọ rẹ̀ kan kó wá ṣe kó sábọ́ kó sápamọ́ sí abẹ́ kọ́ọ̀lù ìwòlàmọ́ àtọ́sọ pé ìkáyàtò lè kú fúrú lẹ́yìn sàkófúrọ́. ọ̀rọ̀ táwọn àfáà sọ tí wọ́n èéjù lẹ́bẹ̀ẹ́ ẹ́ ẹ̀ wá lérí ẹnìkan bí mo wá lọ rí o wala yudad ahadun yumathilu dáwòrà lè kófòrò fil aflam bí dáwà hikayatu lè kófòrò laysa kófòrò bidúni kọ́ìdì yìí illa an kana munafiqan ẹ̀ ní rí ẹnìkan láyé kó play róòlù babaláwo nínú fíìmù nínú fíìmù yorùbá kó play róòlù àwọn ìyá ajígini arìgini nínú fíìmù ẹ ní rí ẹnìkan tó pèrè mùsùlùmí kó play róòlù pító ẹ ní rí ẹnìkan kó play róòlù onífà ẹ ní rí ẹnìkan kó play irú róòlù tí gbogbo àwọn tá a ti mọ̀ nínú fíìmù àbáwọn tẹ́ ẹ̀ ti mọ̀ nínú fíìmù wọ̀nyẹn tí wọ́n gbé ẹ̀wù ẹ̀wù ògùn kọ́ra tí wọ́n máa pín ọ̀fọ̀ lágbárí láì ní máa sọ pé ògùn ló sọ báyìí pé gbèwé bá jó àjò lórí kókó bílẹ̀kẹ̀ bá gbọ̀n agbọ̀n tí ò ní máa sọ pé ògùn ló sọ bẹ́ẹ̀ tẹ́kù ń fly yóò mọ ní àṣẹ iná ní máa múnájó eh, àṣẹ kìíní kan ní máa ṣe kìíní kan òun yóò mọ sọ bẹ́ẹ̀ kìí ṣe aláwájú ìlìkáyà ẹ̀ẹ̀lì rẹ̀ nìkan kókó rẹ̀ sínú àdánwò yìí kó wá máa ní ẹ òun ti wọ lẹ́nu àwọn àfáà tí wọ́n sọ wípé ìkáyà tó lè kú fúrù lẹ́yìn sàkúfúrọ́ ẹ̀ẹ̀lì rẹ̀ nìkan kó ṣe bẹ́ẹ̀ ilà nǹkan àmọ̀ náà fi kọ́ àti kó jẹ́ mùnàfíkì nìfàkọ̀lẹ̀ ìtìkọ́d nìfàkọ̀lẹ̀ akbar irú ẹni bẹ́ẹ̀ à nìfàkù ìtìkọ́d ń bá jà nìfàkù akbar ń bá jà ọkàn fẹ́ẹ́ ó fẹ́ ṣe double play ni pé ẹlẹ́bọ̀mulẹ̀ lòun ṣùgbọ́n àti gbọ́ nígbà tí wọ́n bí òun orúkọ mùsùlùmí ni wọ́n sọ òun ẹ jẹ́ kóun máa jẹ́ ọkọ̀ mùsùlùmí lọ́dọ̀ àwọn òbí òun àmọ́ ọ̀nà ìgbésí ayé òun gangan ọ̀nà tó wọ́n máa tọ̀ láti fi rí ìjẹ̀mú òun kọ́ mọ ọjọ́ náà kú fúrú kọ́ mọ ọjọ́ náà ṣírúkú yìí owó ń bẹ́ńbẹ́ owó ń bẹ́ńbẹ́ àwọn èèyàn fẹ́ wo action onífíìmù tí ń pọ̀fọ̀ tí ń fọwọ́ gbárí báyìí tí ń fọwọ́ gbárí báyìí tí fọwọ́ gbárí báyìí wọ́n fẹ́ wo action onífíìmù tí ń pòórá ìbáàjẹ́ pẹ̀lú fíìmù ìfẹ́sì ni o ìbáàjẹ́ pẹ̀lú ojúlówó ọdán ni o ẹnìkan ò ní kóra rẹ̀ sínú iṣẹ́ àdánwò yẹn àfi kó jẹ́ mùnàfìkì mùnàfìkì rí àwa yóò wá jẹ́ nífàkùlẹ̀ ètìkọ́ọ́dí nìfáàkù tinú ẹ̀mí tinú àdì ọ̀gàn òun náà sì ni nìfáàkù lè ákíbá òun ni nìfáàkù tó ga jù. wọ́n ìdá mọ́ta àlàzà àlìkàlẹ̀ àmàlì nígbà tí irú ẹni yẹn bá wá kú sírú iṣẹ́ yẹn wà ìzáàmà anáwó muslim bí sọ̀láàtì yìí wà síyáàmì yìí wà ìsáàmì yìí lànà ìbá àmọ́ lérò wípé mùsùlùmí lòun torí mọ́ kírun torí mọ́ gbáwẹ̀ torí pé òun máa ń ṣe dáadáa sáwọn èèyàn ah téwú yẹn bá fi lè kú sírú kọ́ndíṣàn bá yẹn fàjànà zàtùwú wọ̀dùn áhùláhù ṣe rí ìrun ètò ìsìnkú rẹ̀ àti sísàdúrà fún aláìkíwátì yìí àfúlám wàṣòfì yìí ọrùn àwọn fíìmù ẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ òṣèré àtàwọn onísúfí ọrùn wọn lọ wà kò kan mùsùlùmí onísúnà ẹ lè rí àfáà súnà ká láyé nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ àfáà súnà tí ó wà á lọ kírun sí oní tíátà lára ẹ lè rí Allahu Akbar torí pé mùsùlùmí onísúnà òwúlẹ̀ lè ṣe tíátà wọn ò tiẹ̀ ní fi kú oní tíátà tó ń pè rẹ̀ mùsùlùmí wọn ò tiẹ̀ ní fi tó àbá súnà létí ẹni tí wọ́n fi tó létí oníṣe mukadamu kọ̀lífà lójú ọ̀nà tìjàníyà kọ̀dìríyà ṣàdèlíyà àwọn ni wọ́n jọ sinra wọn onítíátà ni ó sì ń súfí onísúfí ni ó sì ń tíátà wọ́n jọ sinra wọn ni. wọ̀nà alùpùpọ̀ àlẹ́ Allah làwa o kó wa yọ o iṣẹ́ tá a ṣe láyé tá a kù tán tí ó dìpọ́ ní tíátà ní òwà sí wa ọlọ́run mọ́jà ṣe láyé o iṣẹ́ tá a ṣe láyé ẹ̀ tá a kù tán tí wọ́n sọ pé mùrídìí ṣéwù kan ní òwà sí wa a ọlọ́run mọ́ fi ṣe àdánwò fún wa o mọ́ jẹ́ kí ọ̀rọ̀ kú wa kọ́ wá di nǹkan tí onítíátà ọmọ dá sí. Si tàbí tí onísúfí ọmọ dá sí onísúnà tó yanjú lájọ nira wa nígbà tá à ń bẹ láàyè tá a bá ti kú láyé tán àwa náà láà sìnkú ara wa nítorí náà káwọn tíátà máa sìnkú ara wọn káwọn súfí náà máa sìnkú ara wọn but fún wípé ìsìláàmù súfí ó ń tọ̀rí kọ̀ àtòní tíátà jọra wọn díàpọ̀ onítíátà àtòní súfí kí wọ́n jọ máa sinra wọn ṣé ẹ lókun tàwálù súnà ẹ mọ wulẹ̀ dá sí i àti ẹ̀ní pè yín àní fi lọ̀ yín àní pè yín àní fi lọ̀ yín bẹ́ẹ̀ sì làwa náà ní dá ń tíátà àní dá sí ètò ìsìnkú ń tíátà àti ní dá sí ètò ìsìnkú onísúfí ṣùgbọ́n o a lè ṣe àdúrà fún yín ẹ̀mí irú àdúrà wo tá a bá gbọ́ pé ní tíátà kan kú tàbá gbọ́ pé onísúfì kan kú àdúrà tá a lè ṣe fún ni pé Allah o ti pa ẹrú rẹ ìwọ ló sì mọ àyè tó fi sí. Si àwa ń bí ọ lórí àwọn tó fi sílé ayé lọ má ṣe àwọn náà ló ń já tàbí irú ẹni wọn má ṣe wọn lóní súfí bí irú ẹni bí irú òkú wọn bá ní ṣe wọn ní mùsùlùmí gidi bá ní ṣe wọn ní onísùnà gidi àdúrà tá a lè ṣe nìyẹn a tọrọ kí aláwo mọ̀tún fa onítíátà yọ nínú ẹbí wọn kọ́mọ̀tún fa onísúfì yọ nínú ẹbí wọn àdúrà tá a lè ṣe nù. ẹ rí onísúfì tó kú tàbí onítíátà tó kú kò jẹ wá ní àdúrà kankan. òkè torí pé ó ti kóra rẹ̀ sínú. Si ìrújú nílé ayé ó ti rìnrìn àjò irú ìrìn àjò táwọn mùnáfìkí àkọ́kọ́ rìn tí Allah fi sọ wípé kánẹ́bì má tọrọ àforíjì fún wọn kó sì má kírun sí wọn lára. nasalulọ́ha al-afiya subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta kí n tó parí mo gbọ́ tẹ̀lé kan sọ wípé ọ̀nà wo ni àwa àlùsùnà gbà mọ̀ pé ẹnìkan ń jẹ́ báyìí nínú àwọn onífíìmù pé ẹnìkan ń jẹ́ báyìí nínú àwọn onífíìmù ọ̀nà wo lágbà mọ̀ wípé ẹnìkan ó plé róòlù babaláwo nínú fíìmù nígbà tó ga sí pé àwa sọ pé fíìmù ṣíṣe pé ọ̀tọ̀ súnà tọ̀ ẹnìkan ló yan ọ̀rọ̀ yẹn sí mi létí. kẹ́ni tó sọ bẹ́ẹ̀ kó gbọ́ èsì ọ̀rọ̀ ọ̀nà méjì lágbàmọ̀ ọ̀nà méjì lágbàmọ̀ wípé lágbájá ọmọ lágbájá wọ́n máa ń play róòlù babaláwo oníṣègùn nínú fíìmù ó sì ń pèrè ní mùsùlùmí ọ̀nà méjì lágbàdá wọn mọ̀ ọ̀nà àkọ́kọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tí à ń ṣe súnà nílẹ̀ Yorùbá lónìí kìí ṣe pé a bá súnà nínú ilé ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń ṣe súnà lónìí kìí ṣe pé a bá súnà lọ́wọ́ bàbá wa tàbá a bá lọ́wọ́ ìyá wa a lè bá àwọn ìyá wa nínú ìsìláàmù ṣùgbọ́n súnà òye wọn islam ò nìkan máa wo fíìmù so ọwọ́n nínú ẹni tí yóò tó ogójì ọdún sókè tó ṣẹ̀ṣẹ̀ rí súnà ní nǹkan bí ogún ọdún sẹ́yìn tí ò ní ti wo àwọn fíìmù kọjá bọ́ sẹ́yìn torí pé gbogbo ilé ni wọ́n ti máa wo fíìmù so irú àwọn fíìmù tá a ti wò bọ́ sẹ́yìn ká tó mọ̀ pé fíìmù wíwò fíìmù ṣíṣe ò dáa ibẹ̀ láti mọ̀ pé lágbájá báyìí a máa ṣe nǹkan báyìí nínú fíìmù kàmẹ̀dù báyìí a máa ṣe nǹkan báyìí nínú fíìmù ok so nípasẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa a ti wo fíìmù náà rí kó tó di pé ìmọ̀nà súnà dé bá wa so àmọ́ tí wọ́n máa ń ṣe nu fíìmù. pàápàá jùlọ irú èmi irú èmi yìí èmi náà wà mẹ́rin tó ń wo fíìmù ìdí tí mo fẹ́ sọ pé pàápàá jùlọ rí èmi tún wá ní wípé mo tún wá ṣe kọ́ọ̀sì lórí tíátà ní yunifásitì mo bọ́rò kọ́ọ̀sì tó ní í ṣe pẹ̀lú tíátà. okay so so apart from pé awo fíìmù yìí a tún kọ́ ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ fíìmù mọ́ọ̀sùn ẹnìkan ò ní ṣe lítírésọ̀ ẹ̀kọ́ lítírésọ̀ literature in English language kọ́ ọmọ ka àwọn novels àwọn novels yìí nígbà tí èèyàn bá fẹ́ ṣe ẹ̀gzáàmù wáẹ́kì wọn a mọ wọn ti ṣe wọn ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ di tíátà wọn ti sọ di dírámà tó ga sí wípé wọn ò ní ká tún lọ wò ó ká lè bá a tún gbọ́ fíìmù yẹn yé dáa ká lè bá a gbọ́ lówù yẹn yé dáadáa kò tó di padà jókòó fún ìdánwò so mo ṣe literature in, in, in English language so bó o wá lẹ́nu tó ṣe literature in English language nínú Yorùbá náà tó tún dé yunifásitì tó tún bọ́rò kọ́ọ̀sì tó ní ṣe pẹ̀lú tíátà tó sì fẹ́ kan in fact mo mọ̀ ń nínú kọ́ọ̀sì tí mo ṣe rí ọ̀kan mẹ́lẹ̀ tó dá sí wípé a gbọ́dọ̀ a gbọ́dọ̀ analyse fíìmù odidi fíìmù irú fíìmù tí wọ́n fún èmi pé kí n analyse ò ní fíìmù àpọ̀njá fíìmù àpọ̀njá. so a mọ nǹkan tí ń jẹ́ pé ìyẹn ṣe tíátà ìyẹn ṣe fíìmù ok ṣùgbọ́n ìmọ̀nà àlọ́ òkú dìbà wa ṣé ká máa parọ́ fún yín pé àwo fíìmù rí ni tá a sì mọ tí ń bẹnu fíìmù gbogbo ìgbà tí wọ́n ṣe fíìmù eh, Jimoh Aliyu a sì wà lórí pé àwọn fíìmù lọ́wọ́ gbogbo fíìmù òrìṣàbù wọn ni fàdèyí olóró ni a sì wà lẹ́nu pé àwọn fíìmù lọ́wọ́. ìrètí oníbùdó ni ògbójú ọdẹ nù gbòòrùn mọ́lẹ̀ ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn. so ní ti wíwò ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń pẹ̀lú àwa ní onísúnà làwò kódà tó ráwọ̀ onísúnà tí wọn ò tí ì jáwọ́ bíi fíìmù wíwò torí pé àdánwò ni fíìmù wíwò jẹ́ ní àwùjọ wa tíátà yorùbá eré yorùbá so nípasẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti mọ àwọn kọ̀ọ̀kan pẹ̀lú róò tẹ́ máa ń play ètí máa ń ṣe babaláwo wọ́n ti mọ̀ ọ́ ètí máa ń ṣiṣẹ́ ọ̀dọ́kọ wọ́n ti mọ̀ ọ́ ètí máa ń ṣiṣẹ́ tọ́ọ̀gì inú fíìmù wọ́n ti mọ̀ ọ́ so bí yẹn ṣe lọ́nu. ọ̀nà kejì òní wípé ẹ má bá jẹ́ àfẹ́ ẹ̀sùn ẹ bá jẹ́ àfẹ́ ẹ̀sùn nínú ojúṣe àfẹ́ ẹ̀sùn òun ni wípé tí nǹkan kan bá ń lọ nínú ìlú tó jáburú yálà wọ́n kọ nǹkan náà sínú tíà ní o sínú kákàndá ní o yálà wọ́n ṣe é sínú inú fíìmù ní o lójú screen tí yẹn wò lójú screen ní o wọ́n fún àfẹ́sùn ní ìyọ̀ǹda kó lè mọ nǹkan tí ó báyé sọ lórí ẹ̀. kó yiri nǹkan yẹn wò pé kí ni bẹ́nu jàwárí lè máa ní káwọn àbá yẹ̀ wò pé kí ni bẹ́ńbẹ́ báwo láti mọ̀ pé ṣé ìwà mọ́dà tìjà ní wọ́n wá ba ẹ̀sìn jẹ́ láyé ní bóò láti mọ̀. torí pé ọ̀rọ̀ ẹnu ẹ̀yìn ń sún fí kọ̀ọ̀kan kì í papọ̀ tàbá bẹ lómi ìlérè pé ó dáa báwo ni wọ́n ti dá tọ̀ríkọ̀ tìjàníyà sílẹ̀ ohun tọ́pọ̀lọpọ̀ yín máa ń sọ ni wípé ṣé wàá mọ́dà tìjàní ó lálàá tànẹ́bì yọjú sí whereas ohun tẹ̀ ń sọ òun kò sí inú tí ààrẹ bẹ́ẹ̀ ohun tí ń bẹ́nu tí ààrẹ táwa kà òun ni wípé kì í sojú àlá lọ́nà lẹ́bi tí wàá bò òun bí kò sí pé lójú ayé ni so báwo la fẹ́ mọ bí orí burúkú Shehu Amda Tijani àti Ibrahim Niyasi báwo ló ṣe tó kúfúrú wọn báwo ló ṣe tó ṣíríkù wọn báwo ló ṣe tó èléhàdù wọn báwo ló ṣe tó tí ò bá dá sí wípé àwa tá a jó lùtọ́ pínpín tá a jó níwáàsí tá a fẹ́ máa darí àwọn èèyàn kúrò nínú ìṣìnà súfí tá a bá lọ yẹ àwọn wò báwo la ṣe fẹ́ mọ bá a ṣe sọ̀rọ̀ wọn. so nígbà míì ń bẹ tá a bá gbọ́ àlámù wípé àwọn kìrìsìtẹ́nì wọ́n ṣe fíìmù kan nísìnyí o wọ́n fi yẹpẹrẹ ẹlẹ́ha ni o wọ́n fi yẹpẹrẹ ìmáàmù kan ni o wọ́n fi yẹpẹrẹ ẹgbá kan ni o wọ́n fi yẹpẹrẹ ìsìláàmù ni o ká tó lè mọ̀ ń tàṣọ lórí rẹ̀ àbátá àjá àfà á yẹ fíìmù yẹn wò so nípasẹ̀ bẹ́ẹ̀ á mọ̀ tó lọ á sì lè mọ ohun tá a fi dá àwùjọ wa lẹ́kọ̀ọ́ pé fíìmù kan bẹ báyìí o hmm. ní tí wọ́n ṣe bẹ́ẹ̀ burú pọ̀ o mọ̀ wò ó kọ́ ọ mọ̀ bá a sọ̀rọ̀ ẹ̀dàjẹ́ ọ̀sán gan o àwọn nǹkan báyìí àwọn ìgbàgbọ́ òdì báyìí o ni wọ́n píríṣì fún nínú fíìmù yẹn ìdájọ́ rẹ̀ sì rí nínú ìsìláàmù so mọ́ kò bára rẹ̀ o ìyẹn jẹ́ ojúpọ̀nà tá a tó lè gbà fi mọ̀ pé irú fíìmù báyìí ní tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni so tí ó bá ti wá jẹ́bi kọ́sídì pé a fẹ́ ṣe ìtaàrù rẹ̀ a ní ìdí káyìírí ẹ̀ wò kọ́sídù ìtaàrù múntàrù làápá àti lè ṣe ìkáyàtú àlùkùfù. okay so alhamdulilayi ọ̀pọ̀lọpọ̀ wa aláwọ̀ ti yọ wá kò nù pé ká máa wo fíìmù ṣùgbọ́n àwọn ìta ti bù ṣáájú náà la fi ń mọ kí ni ń lọ nínú film industry ok pàápàá jùlọ táyé tó wá di ayé social media ní ètò tó dá sí pé tẹ́ bá ti lọ sórí Facebook yín wọ́n lè gbé short video wọ́n lè gbé short video wá so túrú bẹ́ẹ̀ àwọn túrú ṣọ́ṣọ́ fídíò yẹn ni a tún lè fi mọ àwọn míì irú lẹ́nu àná ní ìsìn mo sórí social media mo kàn rí àkọlé kan ni tán ní gbogbo ẹ̀yin ẹgbà gbogbo ẹ̀yin ayé ẹgbà mi lọ́wọ́ àwọn mùsùlùmí onísúná o wọ́n ń lépa mi o wọ́n bá kọ kínní kan bàbá aládùn èmi ìmọ̀ ti jẹ́ bàbá aládùn ìgbọ́rí èèmọ̀ rí èèrí rí mo wá wò pé kí ni àwa àdìsúnà fẹ́ kí la jọ ń fà pẹ̀lú bàbá aládùn èmi ọmọ kan dáta ni so òkè ń bá kílìkì lé lórí lọ́ bá ní ẹgbàá wọn o àwọn àdìsúnà wọn náà fẹ́ pa wọn o wọ́n lé wọ́n lé pẹ̀mí wọn o nígbà tó ń ti sọ̀rọ̀ kinní kan ọ̀rọ̀ olóṣèlú kan nǹkan kan wọ́n náà fi yẹpẹrẹ ànábì ní nǹkan kan òun sì láti tú ìyá ṣègùn ló ti ṣe o so wọ́n ṣẹ̀wá wú bọ́ta ní ìsinyìí wọ́n wá ní pẹ̀lú ìhun ẹ̀yìn bàbá ọ̀sà ń dákọ̀ àwọn àpapọ̀ kan ẹgbà wọn o bàbá kìíní kan ẹgbà wọn o nǹkan nǹkan o fíìmù náà òun òun ó ṣú ẹ̀ ní ìsìn ẹgbà wọn bóyá lóòótọ́ lòun fi takò ànábì ìmẹ̀ tí ń jẹ́ bàbá aládùn ìmọ̀rí ìgbọ́rí. Okay sẹ́wọ̀n pé kò ti sọ̀rọ̀ pé àwa àlùsùnà pé à ń pọ̀ sí òun pé ah, àwọn owó tó ní nínú ara wa ti ń pọ̀ sí bàbá aládùn yìí kódà ẹ̀sùn tí wọ́n ní wọ́n fi kàn án àyíbá àmọ́ tí ń bàdá sí i ó sì lóun máa plé fíìmù yẹn báyìí lọ́ba sì plé fíìmù ọ̀hún lọ́ba di pé eh, wọ́n fẹ́ kírun nígbà wọ́n fẹ́ kírun ẹnìkan gbé oúnjẹ sàrá àwà so èyí tó ń pèlè bàbá aládùn ló bá sọ fún ìmáàmù wípé kọ́ bọ́ sẹ́yìn fóun ló máa kírun fún wọn òkè ẹni kọ́ bọ́ sẹ́yìn kò sì mọ fátíà àmọ́ torí ìwà wọra oúnjẹ sàrà àti gbé wá ló fi lóun máa ṣáájú kírun fún wọn ó wá bẹ̀rẹ̀ fátíà ló bá pátá sọ. nǹkan tí mo rí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni màá wí pé Eh, kò bú ànẹ́bí ń bí ọkàn oúnjẹ pẹrẹ ara rẹ̀ ni pẹ̀lú bó ṣe ń fi irun ṣe tíátà irun ìjọ ti ni irun jẹ́ ó ti di táwọn fi ṣe tíátà ààrẹ orí burúkú ti bẹ́ẹ̀ ní fíìmù náà ni ó ti di táwọn fi ṣe tíátà ní ìsìn kò kò já sí wípé wọ́n kọ́ àwọn èèyàn lójú wọn ti kírun ọkàn fi ṣe ọkàn fi ṣàwàdà náà ni so àná yẹn ni mo tó mọ̀ pé ẹnìkan bẹ tí ń jẹ́ aládùn so túrú pa wà lórí Facebook àwọn short short video tẹ́ máa ń gbé wà yẹn ọ̀rẹ́ tábà ti ṣe alábàápàdé rẹ̀ wọ́n lè title ẹ̀ ìwé tó dá sí pé àtẹ̀wò what's happening okay so àdúrà mi ni pé kí aláwọ̀ má jẹ́ kí fíìmù wò kálọ̀ mọ́ jẹ́ kọjá àràbà wa kálọ̀ mọ́ sì ṣèwá ní ẹni tó dá sí wípé fíìmù ni wọ́n máa fi gbogbo gbèsè ayé rẹ̀ wò torí wípé pàápàá jùlọ àwọn tí èsì ìsáàfà wọn ò tiẹ̀ gbọ́dọ̀ wù pàápàá ni torí wípé ẹni tí ìsáàfà à nǹkan ó ti bàjẹ́ mọ́ láa à nǹkan ó bàjẹ́ mọ́ láa gan ni o torí pé àwọn tí wọ́n ń píríṣì nínú fíìmù Yorùbá yẹn yóò mọ dó sórí ọkàn ẹ̀ ni tí nǹkan bá ti polúkú mùsùlùmọ́ lọ́wọ́ báyìí ohun tó wò nu fíìmù yóò wà sínú ọkàn rẹ̀ pé ah, ẹ jẹ́ káwọn fẹsẹ̀ létọ̀ inú fíìmù náà ló ti máa gbọ́ gbogbo àwọn èdè mi tẹ bá sì wù dáadáa ọmọ kékeré tó bá sábà wo fíìmù Yorùbá ẹ máa rí àwọn ọ̀rọ̀ kọ́ngbẹ́kọ́ngbẹ́ àwọn ọ̀rọ̀ burúkú àwọn èbú àwọn ọ̀rọ̀ ah, àwọn ọ̀rọ̀ burúkú tí ó sọ sí kọ́ ọ̀rẹ́kẹ́ rẹ̀ ọlọ́run fi sí kòǹgẹ́rì so ìwọ́n tó sọ wípé kí làwọn àlùsùn náà kí la wá débi fíìmù wíwò ọ̀nà tí agbàrí fíìmù tàti sọ̀hún àwọn èsì sálábùsì ohun tí ò da ò da kò lóko méjì sọ wá rẹ̀yìn tẹ̀ ń ṣe fíìmù lórí kílèmù pé ìkáyàtò lè kúfúrú lẹ́sà kúfúrọ́ ẹ̀ǹtara yín jẹ ni o ẹ̀ǹtara yín jẹ ni o wọ́n kù sípò mùnàfíkì o àmọ́nà tiwa nìyẹn o subhanaka lahumma wa bihamdika ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ká gbìyànjú ká ṣe àpọ́gàmù yìí o ọlọ́sàn-án alẹ́ sàn-án. الحمد لله الذي جل كل شيء